صبروا بآياتنا يوقنون إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون أولم يهد لهم كما أهلكنا من قبلهم من القرون أولم يهد لهم كما أهلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات أفلا يسمعون أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون الحمد لله وكفى ثم الصلاة والسلام على نبينا مصطفى وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ púpọ̀ fún Ọlọ́run. الشمس والبدر من آيات قدرته. Ọmọ tó sí pé àwọn àmì ẹ̀ pọ̀ tó ń júwe pé ọba tó tóbi ni. Àṣàmùsù wàlìbàdìrì. Nínú àwọn nǹkan tí a fi ń mọ̀ pé ọlọ́run ọba tó tóbi náà ni ọ̀run. Àṣàmùsù wàlìbàdìrì. Nínú ẹ̀ náà lòṣùpá, gbogbo tá ń wò lókè wa yìí, àwọn tó ń júwe ti tóbi ọlọ́run ọba ni wọ́n. Àṣàmùsù wàlìbàdìrì mi ni àyà ti kó dìrọ̀ ti. Wàtá wa náà rí bí irú àwọn kan yẹn ṣe tó ó yẹ káwa náà lè máa ronú pé ọba tó wá dá wọn gan báwo la ṣe fẹ́ ròyìn ètò. Wàlìbárò wàlìbárò fẹ́dùn mi ní àpọ̀yà bò. Wàlìbárò wàlìbárò fẹ́dùn mi ní àpọ̀yà bò. Bẹ́ẹ̀ náà ni orí ilẹ̀ táàrin, náà pè ní àlìbárò orí omi tàti ń rìn káàkiri tàti ń dẹ́ oríṣiríṣi ara ilé yẹn náà ni alìbáhàrù yẹn náà ni gbogbo àwọn kọta àwọ yẹn náà mi kan ní nínú àmì ọlọ́run àtọ́yìnwò sábáhàrù wàlúwàṣàjọ̀bájáàdàbọ̀ Orí omi tó fẹ̀ tí gbogbo gbogbo èèyàn ń lọ gbà tó dọ́dọ̀ tí wọ́n ó papó ọwá ní rárá àníyàn ní lè kọjá bí ẹ̀ ní lè kọjá lọ sí ìlú mi ìsẹ́. àìbà ṣe ń dára tí wọ́n ń patú lórí ilẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n tún lórí omi bẹ́ẹ̀ ni wọ́n tún lórí òfurufú

ọ̀nà ni wọ́n á mọ́ ọmọ gbà mi wọ́n tó lọ́wọ́wọ́ lọ́wọ́wọ́ ti sọ́fúsọ́fú. máa yóò mú sí kò na ilẹ̀ rọ̀ṣọ̀mán. bọ́ ṣe wá tó lọ́wọ́wọ́ yẹn ó tún lè pàyẹ mọ́ra kan wá dúró lójúkọ rigidi kẹwàá máa rò pọ́ máa jábọ̀ o ọ̀nà ni mọ́ yóò mú sí kò na ilẹ̀ rọ̀ṣọ̀mán ta ló mú ọ dúró tẹ́ ń wo yẹn náà gbogbo wọn ni wọ́n yìn wọ́n lọ́n. Àlùmọ́jò ká bàrọ̀ bò wà lè ṣòjò náà já. Àwọn iṣan omi tó ń fi sọ́tún fi sósì tó lè jà àwọn kojú omi lánù gbogbo wọn náà yìn Ọlọ́run ni. Àwọn ẹja ńláńlá tó wà nínú àwọn ibùdó

ń dáàbò rẹ̀ bù wọ́n tún ṣe ń bò wọ́n láṣírí ó tún fún wálẹ̀. ṣùgbọ́n ẹrú tó ṣe ọlọ́run tó ṣe ohun tí ò dá òun lè gbàgbé ọba tó ṣe ò gbàgbé o. bí ọba náà ṣe gbà yí pé ẹni tó ṣe ló gbàgbé ẹni tó kó ò lè gbàgbé ọlọ́run bá kì tẹ̀ ìjọba tó kó dọ̀tí láàárín àwọn ẹ̀dẹ́yàn síra wa nìyẹn pẹ́ni tó ṣe kà òun lè gbàgbé pòun ṣe

méjì sẹ́yìn ta fi bẹ̀rẹ̀ àìtìká fún wa yìí mọ́ wá rí pé ẹ̀rà ipa àwọn èèyàn dákẹ́ kẹ́lùmí mọ́ wá lọ sí gbọ́ pé ó ná mà bó ṣe kó rí náà nìyẹn kò sí tó burú bẹ̀ kásáré ṣàlàyé ẹ̀ fún wa àwọn ìmọ̀ wa tí wọ́n kírun fún wa ẹ̀rùpá àwọn ọmọ là ń tẹ̀síwájú alhamdulillah oríire ni fún wa pé àti náà àwọn ọmọ tí wọ́n ti hálùkùránì dáadáa tó dẹ̀ dálẹ́ ni wọn kódà kan tó ń ṣe pé wọ́n hàl kúránì nìkan ọlọ́run tuntun wọn ó fi wọ́n kẹwàá pẹ̀lú pé ó fún wọn ní àgbọ́yé ẹ̀sìn ìjọmọdé lè ṣẹ́kù lára wọn gẹ́gẹ́ bí stéèjì tí wọ́n wà abẹ́lọ́n kó bá wa dà wọ́n lágbà kódà bá fi wá rí rọ̀ wọ́n lọ́rùn kódà bá fún wọn ilé tó yẹ kí a sáré tàràwájí lórí ẹ̀ kó máa dé ta kó máa dín tẹ́lẹ̀ mi máa lọ sí béèrè táwà ní mọ́ tó yẹ ká sọ pé wọ́n ṣẹlẹ̀ nígbà ní dáwọ́sẹ̀ imamu mú wa fún wa lórí ẹ̀ kí náà láyé àwọn àfẹ́sìn lórí àti sọ́rí tipẹ́tipẹ́ àti ṣàwọn àlàyé yẹn sẹ́yìn tipẹ́ eh, kí lórí pé ǹjẹ́ ní last sujudi wa tàbá ń kírùn ìjá lè mọ́mọ̀ jẹ́ kí pípẹ́ wa ní ìforíkanlẹ̀ yẹn ju ti àwọn ìforíkanlẹ̀ tó kù lọ kábàlẹ̀ láǹfààní àti ṣe dùá ìtò dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmẹ̀sìn tọ́rọ wọn òdẹ̀ takora wọn tààtún rọ́rọ̀ mi tí yàtọ̀ sí ọ gbogbo ìforíkanlẹ̀ wa lórí ìrun gbogbo dùá tàbá fẹ́ ṣe ń bẹ̀ lóòótọ́ ló tọ́ka máa ṣe dùá ní ìforíkanlẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn dùn áwọ̀ tàbá fẹ́ ṣe lórí foríkanlẹ̀ kápín sórí gbogbo foríkanlẹ̀ yẹn ni ká má dúró lórí ẹyọ kan tó kẹ́yìn káwà pẹ̀lú rí èyàn títí títí yálà àrùn ọ̀rọ̀ àyàn ní àbíọ̀nà àwọn nàwáfíìl bí tàrọwẹ́ àtàwọn ọ̀rọ̀ mi kápín kìíní yẹn kápín sí gbogbo àwọn kó máa máa ju one minute lọ tó bá lé sínsín àbójí sínsín ní kó máa jẹ́ pa mọ́ọ̀mọ̀ lé ajẹ́kó lé kó máa máa jẹ́ pé mọ́ọ̀mọ̀ káwá lo 30 seconds lórí forí kanlẹ̀ eléyìí káwá lórí forí kanlẹ̀ míì ká máa lọ lo one minute two minutes eléyìí ti kọ́ láfa ntáànà bí wá fi kọ́ wa ó ti yapa rẹ̀ sallallahu alaihi wasallam so tábà ti ń gbọ́ báyìí a fi ń kẹ́kọ̀ọ́ ni walhamdulillah àwọn ọmọ wa tí wọ́n ń darí wa ẹ̀yin ló ń dàkú kọ àbẹ̀lọ́n kọ́lọ̀n kó bá wa fi mọ̀ wọ́n kọ́lọ̀n jẹ́ kí wọ́n tún mọ́ jù wa lọ àdúrà táwọn bàbá wa táwọn àfà wa kan ṣe fún wa lánàá àwọn náà sọ pé ó gbà lójú ayé àwọn sàbẹ̀lọ́n táwọn náà ṣe yìí kọlọ̀njẹ́ kó gbà lójú ayé tiwa náà. Akrabu ma yakunu li'abdu min rabbihi wa huwa sajidun fa akthiru du'a. Anábi nígbà tẹ́rù fi súnmọ́ ọlọ́run nígbà tó wà ní forí mistake. Nítawọn mọ̀ ọ̀ṣẹ́ ni kan máàkì iṣẹ́ oníṣẹ́, àwọn kìí torí ẹ̀nìyàn náà ṣe gbọ́dọ̀ perfect tó ń ṣe bí lẹ́bù tọ́lọ́n bá ní kó orí ṣe kó orí perfect dé ò kí ń ṣọlọ́hun èmi náà kí ń ṣọlọ́hun lórí suratul fatiha ní kíkà bá nábi ṣe máa ń ká sallallahu alaihi alhamdulillahi rabbil alamin الرحمن الرحيم مالك يوم الدين توادا جاء مالك نا لفلو كرا مججنا لو ولي مالك ات مالك مالك يوم الدين اياك نعبد واياك نستعين ikan kan báyìí lánàbí máa ń ká sallallahu alaihi wasallam ayá ya kan kan ló máa ń ká ṣùgbọ́n nínú ta kíyèsí ní pé nínú àwọn àyíma wa tí wọ́n máa ń kírun a máa rí nínú wọ́n gbà míì jẹ́ pé tí kí oyin bá ti gùn wọn tó bá ti sọ̀kalẹ̀ sí wọn lára báyìí ka ìwọ́n kan ọkàn lè mú àyàbí márùn kí wọ́n dákọ̀ ní suratul Fatiha yẹn ẹ máa bá wa ṣe tó jẹ́ súnà ta láìkì gan yẹn ká máa fi ní ẹ̀nà tó fi fìfẹ́ hàn sáàfà wa àgbà ní sànàbí sallallahu alaihi wasallam tẹ bá àbí ọlọ́run bá kójọ kó bá sún ilẹ̀ sàn dáadáa kó jẹ́ dàgbà kó jẹ́ nímọ̀ kó jẹ́ lágbẹ̀yẹsìn kó jẹ́ níwàárí kó jẹ́ kẹ lẹ́kọ̀ọ́ kọ́nà kó jẹ́ kẹ lówó àhàlálì lọ́wọ́ kọ́nà kó bá wa kọ́ yímọ̀ ṣe kọ́nà kó bá wa kọ́ yímọ̀ ṣe gbogbo ẹ̀yàn mọ́ wáyé látòkè délẹ̀ là ń ṣe dùá òfin kọ́nà bá wa kọ́ yímọ̀ ṣe ọlájọ kan tọ́lọ àwa náà lọ má jẹ́ àṣìṣe o àwa náà ti dàgbà àgbà ti ń dé díẹ̀ díẹ̀ àdàgbàyọ́kọ́ ọlọ́májọ́ kan wá o ọlọ́wáyẹ́ká náà dàgbàkagbà o ajá padà dìdàkúdà ọlọ́run aláàjọ kan tọ́lọ́run a tẹ̀síwájú lónìí nínú tẹ̀síro wa díẹ̀ nìyẹn nínú tí mo ṣèrántí bí tẹ̀síro ṣe fẹ́ bẹ̀rẹ̀ iná ni mo sáré rántí pé jẹ́ sáré mẹ́nu bá ìmí tí mo bá tún kíyèsí àti máa sọ kó lè jẹ́ àǹfààní fún general kọlọ̀kó gba ní ìrìnbádà fún جعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون الله بجا مننا صلاة السجدة tí a ń bá bọ̀ yìí nípa tó ń ṣe ohun àdáwọn tó wá fi ṣe fún wa yẹn gbàǹfàní kò lò bóyá wà lóore gbà kò lò bóyá wà lò ń lòkulò bẹ́ẹ̀nà ní rúpò tó lọ́wọ́n fún ní kálukú wa sínà àdánwò ni ọgbọ́n tó lọ́wọ́n fún ní kálukú wa àdánwò ni tó bá lo ọgbọ́n yẹn tó fi ṣe dáadáa wà ṣorire lẹ́wà ṣe lálẹ́kẹ̀yàmọ̀ tó bá lo ọgbọ́n yẹn tó fi ń skámù àwọn èèyàn wa ṣorí ibu láyé wà wà rùpò rere ní látara àwọn kan ní ǹkan tó kójọ tó wá tún jẹ́ agbára kí àwọn wá tún ṣorí fún ni lálàáfíà àdánwò ni tó bá lo àláfíà dáadáa tó fi sin lọ́hun jèrè láyé wà jẹ́ láyé nígbà

a máa fi ṣọmọ́ a máa fi ṣòṣì ọlọ́nkójọ ọlọ́má fi ró ẹ̀rẹ̀ ṣàdọ́n fún sáàdù àbìlúwáṣẹ́wọ̀ gbogbo àǹfààní gbogbo àǹfààní tí a bá ní láyé owó àdánwò ni àsìkò tó wà lọ́wọ́ ẹyẹ àsìkò tó lè ráyè hùwà bàjẹ́ dáadáa ni. ìnàmá amúhàlùkùn wàhálàdùkùn fìtínà. ẹlẹ́mẹ́ ní òun kúkú dúpọ̀ kúkú ṣolówó òṣì náà dánwò ni àwọn olówó mi wà àwọn ṣúgá mọ́ mi àwọn wó ló ṣì tọ́rí pó lé gungun tó lè máa bá wọn ṣe ṣìná tàbí wọn máa fó túṣì ayé ẹ̀ ṣerúpà náà ni ìjóṣì tí wọ́n náà tún jóló ṣì yẹn náà gbogbo wọn tó yàn bá níláyé àdánwò ni iná máa amọ́wà lókó wà láàdókò fìtínà Ee, wọ́n Ṣùgbọ́n tí tó ń bẹ lọ́dọ̀ rẹ̀. ni, nígbà bá lo àǹfààní owó yẹn dáadáa. Nígbà bá lo ìmọ̀ yẹn tẹ̀lú dáadáa. o. Ìdákejì rẹ̀ ni pé náà ni ìyà tó nígbàtà bá lù àwọn àǹfàní àwọn nǹkan nílòkulò torí àǹfàní tọ́lọ ń fi ìmì àti ẹjẹ́ká dáadáa àwọn kan lọ́nà bá sọ̀rọ̀ àǹfàní náà al tọ́lọ bá ní òun ṣe wọ́n ní àwọn aṣíwájú kí ló bí tán fi lẹ́tọ̀ọ́ sí bẹ́ẹ̀ lámà sọ́bàrù àṣẹ́pẹ́ ṣíṣe sùúrù níní sùúrù níní faraja èyàn ma tara bẹ́ẹ̀ padà mókè èyàn ma tara bẹ́ẹ̀ àṣífún tó pọ̀ láyé kẹ́dà kan ṣe sùúrù ní kẹ́dà forí ti kó faraja ni tẹ́yàn bá ti ṣe sùúrù ní tí ò túnbọ̀ Ala ṣẹ́kù ọlọ́ni torípàá ènìyàn ṣe sùúrù wọ́n faraja wọ́n wá ṣe wá ní aṣíwájú ètò tún wá tẹ̀lé ni pé wọ̀kánù bí ayá àti náà ọ̀rọ̀ àwọn ọlọ́wọ̀n bá yé wọn sí yékéyéké òfin ọlọ́wọ̀n bá wọ́n tẹ̀lé ó kílẹ̀ sí wọn wọn kí ń takò kí ń dẹ̀ ní wọn dẹ̀ rú wọn dẹ̀ wọn torí ìkan nínú tó máa ń jẹ́ okùnfà oríire ayé àti àlìkíyàmọ̀ fún ọ̀yàn olórí ẹ̀ ní kíyàn gbà fọ́lọ́hun kíyàn dẹ̀ ní farada tíyàn bá ti gbà fọ́lọ́hun tíyàn ní farada tíyàn láforítì pẹ̀lú ògbú ọlọ́hun ọ̀nà àbáyọ ń sàábìrín. Ayà mi ti ilé ìtọ́lọ̀ fi ń ṣe wá sí sùúrù fún wa. Ọlọ́ni ìsẹ̀yìn bí sọ́bẹ̀rẹ̀ wàsọ́lá. Ọlọ́ni mọ̀ pẹ̀lú gbogbo òdòdó, ẹran ara yín lọ́wọ́ ìṣàánú ara yín. Ìsẹ̀yìn bí sọ́bẹ̀rẹ̀ wàsọ́lá. Ẹ fi wà nù ọlọ́run bá pẹ̀lú pẹ́kẹ́ náà طلبا استعين بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين ojú a máa kọ́ni láyé ẹ̀dá máa fẹ́ sáré dànkan láyé ó kéré lẹ́ẹ̀dá tọ́lọ ń dá sáyé tí kì ń kánjú kò tí ẹ̀sẹ́ ni tọ́lọ ń dá tí ò dá kánjú mọ́ ìmánì ló ní kálukú fi ń tẹ̀kánjú ẹ̀ mọ́lẹ̀ pé farabalẹ̀ máa rọ̀ṣì mẹ́sàárì ọlọ́ni òun dáwọ èèyàn mìnà ájàlì ó ń dá wa láti bí kójúṣà máa kán wa ká máa fẹ́ kọjú sáré ṣe nǹkan kan kójú máa kọ́ wa bìrìbìrìbìrìbìrì bí ìsan béèrè wà sọ́lá. Ẹ̀dẹ̀ máa kírùn yí lọ tí ẹbí tó kúlẹ̀ fún ọlọ́run. Bí ìrọ̀tún ní ilá àlẹ́lẹ́kọ́ ṣe rìn. ṣùgbọ́n kẹ́ẹ̀ṣe sùúrù yẹn, ìsìláànà yẹn. Lákàbí ìrọ̀tún. Ìsìláànà bí sọ́bìrì wà sọ́lá yẹn àti lè ṣírí méjèèjì yẹn ṣe nǹkan tó lágbára ní ọ̀. àfáàní wà iná ha ayé wà iná sọ́láàtà torípò ọ̀nàlá mẹ́ṣàn kẹ́yìn bí wọ́n ni kẹ́ẹ̀ṣe sùúrù lórí kẹ́ẹ̀ máa kírun yẹn nǹkan tó lágbára ní ọ̀ nǹkan tó tóbi ní ilẹ̀ alàlẹ̀ kọ̀ọ̀ṣẹ̀rin àyà fi àwọn tó bá jẹ́ àwọn tí wọ́n páyọ̀ ọlọ́run nìkan ló máa rọrùn fún torípé ìrùn rọrùn láti kí tọ́lọ́run bò bá fi rọrùn lọ́rùn ẹ máa rún lójúmọ́ o tún gbọ́dọ̀ ṣaṣọ tó fẹ́ fi kírun ìtọ̀ gbọ́dọ̀ tún ti ṣe sí o tún gbọ́dọ̀ ṣọ́bí tó ti fẹ́ kírun o tún gbọ́dọ̀ gbìyànjú kó kí lásìkò tó wá tún sí kí o gbọ́dọ̀ máa wò káàkiri fẹ́tofẹ́tò o tún gbọ́dọ̀ máa wo bí tó fẹ́ forí kanlẹ̀ sí o tún gbọ́dọ̀ máa wò kè ní pé tẹ̀rí ẹ̀bà rẹ̀ ń lẹ̀ kí ní ẹ máa wọlẹ̀ Allahu akbar tí wọ́n bá wá dùn yà lára ẹ̀rìbí pẹ̀lá àná ọlọ́run ẹniyà rẹ̀ abalẹ̀ á ní tẹríba tí wọ́n bá máyà lára ẹ̀rìpẹ̀ ẹniyà ní tìjú tí wọ́n bá máyà lára ẹ̀rìpẹ̀ ẹniyà láàánú tí wọ́n bá máyà lára dáadáa ẹ̀rìpẹ̀ ẹni tí wọ́n bá mọ́ lára yẹn gbogbo ìran àwọn ẹ̀ṣẹ̀ ó ṣe ń ṣe tí ó dáa ó ṣe ń wà pàlàpàlà irun yóò tí ìṣiṣẹ́ láàrẹ̀ Àwọn gbàtà náà bí Musa náà sọ fáwọn èèyàn ẹni, ó ní ṣe ẹfẹ́ ọ̀nà àbáyọ nínú ìṣẹ̀mí ayé yìí, ẹjẹ́ ń fún ilé ọ̀nà àbáyọ solúṣàn rí. Gbogbo oríṣiríṣi ariwo irọ́ta èèyàn Eh, kìíní kan òfẹ́ eh, salvation gbogbo ọ̀rọ̀ lásán tán pàkiri ayé táwọn èèyàn fi ń gbá àwọn èèyàn tó fi ń gbólọ́ àwọn èèyàn tó fi ń kọ́ àwọn èèyàn jẹ tó fi ń tún wọn jẹ tán fi jẹ́ káwọn èèyàn ní ìsinmi ọ̀ jẹ́ káwọn èèyàn ní ìsinmi ọ̀ tó bá ti gbé púdà nǹkan kalẹ̀ fún wọn tó bá ti ń parí yẹn báyìí kó tó di pọ́n jòkó ọrọ̀ onú báyìí wọ́n ti ti gbé mí kalẹ̀ fún wọn wọ́n ti gbé mí kalẹ̀ aláwọ̀ àkọ́bí ọmọ ló kàn báyìí o ìṣòro ayé a lè yún aṣọ wọ́n sì lè ní àwọn opó ló tún báyìí o ìnàlélàwọ̀lẹ̀ ah, wọ́n lè láwọn ìyàwó ilé tó fẹ́ kan fèrè tí ẹjà pínlé ó yá ẹ̀yìn ló kàn ah, wàhálà ní ọ̀nìtàn ọlọ́kadà ah, <laughs> oníṣẹ́ ọwọ́ òṣìṣẹ́ lè máa déètì

ṣùgbọ́n tó gbọ́dọ̀ ma wá mú ní ṣe sùúrù ṣe pẹ̀lẹ́ o ní pé iná àrídọ̀ lílàí. láàrin yóò rí tó ha eh, ń bọ̀ wá tóyín lọ́wọ́ ń jọ kàn tí yí máa tóyín lọ́wọ́ ah, ó ní ṣe gbogbo ilẹ̀ tó kọ́lé sí ìyà ó lè ra lè ó ní ẹ̀wọ́ ah, ti fẹ́ gúnmọ́tò tán láyé àá wọ́n jẹ máa tàmí ń gbà ń jò ojú wa ló máa ṣe ó ní òun náà ń wo pé báwo fẹ́ báwo ló náà wá fẹ́ bá ó kéré gan jáwọn abẹ́ ẹkọ́ lọ jáwọn abẹ́ ara gbogbo ẹ̀ lọ. al náà rí pé lè ṣiṣẹ́ wá ẹ̀rí wá kí ló ti dì lọ́dún yìí ti dì lẹ́ńlẹ̀

ìwọ́gbọ̀n ní nísìnyí wà káwókáwó wà rújọ́ rújọ́ rújọ́ rújọ́ yìí tó bá ti jẹ kúrò lé lóúnjẹ lóúnjẹ yìí tó bá gbé wá tó bá ṣọ́ra pínyẹ̀kẹ̀n ìgbàtàjọ́ abágbàtàn apá aládẹ́ ọ̀kínkà kílẹ̀ tàà ṣe sùúrù wọ̀láwọ̀ sọ Làkánà ríkò yẹtùlúbùnà. Àìsúnmọ́lọ́ àjọ àyàndá ẹrẹ ni fọ́lọ́un ni wàhálà ṣe pọ̀ tó nínú ìgbésí ayé oníkàlùkù wa. Ẹyẹ já kánjú. Afẹ́ dànkan láyé kò gba gìrìgìrì. Ọba tó ní lọ́dọ̀ ní káyàndá ara wa fún, káyà sáà máa sin lọ́hun, ká ká má dẹ̀ kọlẹ̀ káṣà máa ṣe tábá lè ṣe nínú iṣẹ́ ká máa sọ fọ́rọ̀ kọ́rọ̀ ń jọdé ṣẹ̀mí láti ládìí o má jẹ́ kí n ṣe wàhálà lásán o wákàrí pẹ́pẹ́ láàánú ọlọ́run oríire akàn aka ẹwọ́n bì kan ni sùúrù ni wọ́lá ọ̀sọ̀ bá rí náà. Láti àná rí sí ọkùnrin tó lóbù náà. Bàbá jẹ sùúrù àrísì kí wá máa wá wa ká Láti àná rí sí ọkùnrin tó lóbù náà. Àwọn tá jẹ́ tá láyé a máa wá wa káàkiri ni. Láti nà máa kó lè palẹ̀ ìsànù mi Àwọn èèyàn máa lọ́bì fún àwọn fẹ́ promise and pé tó bá fi lè bọ́

ọlọ́run fẹ́ fún ní sùúrù la ká ṣe ọlọ́hì sùúrù ní tàbátìrẹ̀ ṣe wá máa wá káàkiri bí tàbá wà ní lákínà máa kọlẹ̀ kọlẹ̀ ìsáàlùmínà àjẹ́lẹ̀ ìbáàdé bá ni pé a máa ń oju ojú máa wa àkí máa ń farabalẹ̀. Máa kò lò máa tẹ́jẹ̀ yìí fi mú fàtún. Ó dẹ̀ ká lọ mọ̀ pé kì í ṣe gbogbo ta ń kó wọlé ló ṣàǹfààní fún wa. Máa kò lò máa tẹ́jẹ̀ yìí fi mú fàtún. Kì í ṣe gbogbo ta ń tẹ̀mí wa láàmúlé lórí pa afẹ́ kó jẹ́ tiwa ló wúlò ló máa wúlò fún wa tó bá dọ̀ wa tán. Máa kò lò máa tẹ́jẹ̀ yìí. Ọlọ́run ló mọ ohun tó wúlò fún wa, ló mọ ohun tá a lè ní tó máa padà wúlò fún wa lọ́la. Fọ́kọ̀ ni yẹ tó lókà ṣe ìhun ní àwọn tàtàwà. Àwọn ọkọ̀ ti jà wọ́n ti sàtíra wọ́n ti gbéra wọn lọ́kọ̀ tún torí ilẹ̀ ẹgbẹ̀ títì. Èmi ni mo rálẹ̀ síbí ìtọ̀dọ́mì nìyí, ẹ̀yìn ni tí wọ́n wọ́n ti ń sí, rárá plọ́ọ̀tì mi ló jáde síbí, ilẹ̀ tó ń jà síjọ́ kí náà ti di títì lónìí. Máa kò lò máa tẹ̀sẹ̀ yígi fi ìmọ̀ fọ́ọ̀dún. Amóso ti máa kò lò máa dẹ̀ṣẹ̀ ní ilé. Èyí sáńjà síjà kí náà nìyẹn o. Fí ìwọ̀n bá dùn. Ó ti dojú òpópónà. Fọ̀kọ̀dé yẹn dúró ká. Àwọn ẹlẹ́mí náà ti kó kúrò lórílẹ̀-èdè wa ọlọ́ra alẹ́ ọlọ́ra oríṣiríṣi ọlọ́lọ́tẹ́lì láwọn ìlú mi. Gbogbo bí bọ́ọ̀bù bá àwọn ará ṣe ń dún nìsìn, wọ́n ti bọ́ọ̀bù property bàbẹ́ lómi. Máa kúlù máa jẹ́. Ẹ̀kọ́ máa dédé gbọ́ fọ́mà sinetọ̀ kíní kan yẹn ó ti níbi tì. Kí ló ṣẹlẹ̀ sí? Ó ti láǹsọ̀ tútù, investment ẹ̀ ní ìlú bẹ̀ẹ́, wọ́n ti bọ́ọ̀bù ẹ̀. Ma kò lò máa tẹ̀sẹ̀ gígí bí mọ̀ fàrùtún. Kí ń ṣe gbogbo tó ń wù ẹ̀dá lẹ́ni pé mo fẹ́ ní mo fẹ́ jẹ́ ilé kí yí gbogbo ẹ̀ ló ṣàǹfààní fún wa. Ọkọ̀dé ẹ̀dúró ká ṣe ìhun náà ń tàtà ní wá bọ̀. Àìmọye nǹkan míì tó yẹ pé tó bá ní tán ìṣòro ló máa padà jẹ́ nínú ìgbésí ní. Àìmọye obìnrin míì ojú àárí. Wàkọ́dì òfin dúkà máa kọ́dì káànà sọ ìrọ̀rùn. Nǹkan ní ìwà gbangba rẹ̀ báyìí. Ṣọ́rọ̀ wà náà kúrúkà tàkàṣákò wà tà àbáàbò.

Láyá àìlàmú lèmọ́rù. Àkọ̀kọ́ ma pàpọ̀ fẹ́ dá o. Láyá àìlàmú lèmọ́rù. Tó fi pamọ́ fà àná bí ọlọ́run. Máa tó kò fi lè mú làgùn. Gbogbo tó ń wò kọ́ pẹ́ òwò tiẹ̀ yẹn tó kò tẹ̀ kó ń bẹ̀ kó lè ní ìsinmi.

ó ṣe yẹ pé pòun lọ́lọ́wọ́ bá ló fi ń ṣàánú ẹ̀ tí nǹkan fi ń dọ́gba bóyá tó bá kúrò nínú ilé ẹ lónìí nǹkan adẹnukọlẹ̀ ni. ní òmùrùlá Tọ́lọ́n bá ti gbádán ọ̀kan sẹ níwájú tí wọ́n ti rí gẹ́gẹ́ jẹ́ àdánwò, ṣáàmà sọ fọ́lọ́n tó gbé sẹ́n lájú fọ́lọ́n jọ. Mo ti fọ̀rọ̀ mílẹ̀ lọ́wọ́ bá mi yọjú ẹ̀ o. Torí tó bá torí àjẹ́ ìgbásákò Fákìlì ìlàmọ́. Olóyè agbára lọ́lọ́wọ́ bá. Fákìlì ìlàmọ́. Ìyàn àti ìyàn ló jọ ń gbáyé kò súnmà dé kàrà ní wata jọ ń lóṣẹ̀ bí tajọ́ lọ́jà. Fákìlì ìlàmọ́

ló bá sọ pọ́ ma lè ní ẹ̀wọ́ mara dáradá àà èyí tó jáde nínú àwọn aláwùjọ lọmọ ti ẹyẹ ẹjá gbára lọ́lọ́run gbogbo tó bá pamọ́ fún wa ẹjá àjá máa sọ pọ́lọ́ bá mi yanjú àlámọ̀rí mi o àlèkọ́ ìrò mú kí nù fi máa kí n ṣe tí èyàn lọ fagídí wọ́ kí n ṣe tí èyàn fagídí wọ́ ń tí ò dẹ̀ dá láyé náà ní tọ́lọ̀ bá jọ kúrò fún ni asa an tuhibbu shay'a وهو شره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم والله يعلم وأنتم لا تعلمون Sọ́dí ẹ̀ tí ni pé o tó fẹ́ dáwọlé láyé ìwọ̀ṣẹ́ kí

àtọ́ṣìná doyún ìyẹn ní ìsìn ìwà tí lọ túbá ní gbogbo àgbákò tó bá ń kó inú ẹ̀ ní tó kú bá rínú sáàrí ikú ló mójú ẹ̀ tó òfin tó ajọ́ ọlọ́nà ń pàtó fẹ́ sí ìwà àti ìṣúrẹ́jọ́ pílẹ̀ rẹ̀ tó jẹ bá rí ń bẹ̀ tọ́ wọ́n ní kó máa lọ túbá àfọ́fà rẹ̀ nìyẹn ṣùgbẹ́lẹ̀ yóò fi ẹ̀kàn ah! ẹ́ nìyẹn má sálọ fún

ọba alára ọba ṣe yóò hun wà iná yà lílá igi yóò rí fún káàmà yà gómìnà ìbàdí wà lẹ́wọ̀n ìbàtúlé balẹ̀ gbogbo tó bá ń wò kó wà láyé káyẹ tó rò ní ọjọ́ kọ́kàn ẹ balẹ̀ o fẹ́ sá fún o fẹ́ yẹra fún ìṣòro ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ ni o wàhálà ṣẹ̀ṣẹ̀ gbìnà yá ni tọ́lọ́mbà rẹ̀ ti ṣe tán àti ṣàánú èyàn àti fi ní lọ́kàn balẹ̀ gbogbo àwọn èèyàn láyé òdè sọpa fẹ́ dẹ̀ láàmú ẹni tọ́lọ́mbà ti fi lọ́kàn balẹ̀ náà rẹ̀ máa ń balẹ̀

فيما كانوا فيه يختلفون àlàyé tọ́rọ tún ṣe fún wa nínú àyà yìí ó ní pé tó bá ti jẹ́ àgbẹ̀rẹ̀ àkíyàmà ogun tó dàrú láyé lọ́dọ̀ àwọn ẹ̀dẹ́ ó ẹ̀fúsẹ̀ Eh, ẹ má jà ṣeré ẹ má jà ṣe tọ̀hún gbogbo ẹ̀yin tẹ́ mú tẹ́ yé mú mọ́rún tẹ́ ń jalè ayé jalè máa ní tẹ́tẹ́ yé tẹ́tẹ́ máa ọ̀hún ẹ̀yin tẹ́ ń forí balẹ̀ fún nǹkan mí ẹ̀yin tẹ́ ń sin òkúta ẹ̀yin tẹ́ ń sin omi olóró eh, o

ẹ̀yìn náà lọ ṣiṣẹ́ àjìlọ ẹ̀yìn náà pa kájà white white náà náà jọ ń lò ẹ̀hìn tọ́lọ́nà pa àwọn aláṣẹ ìtàwà ń ṣe tá ló pẹ̀yìn láṣẹ ìtà yìí ṣe ọba tó bàbá àti ṣàkí wọn pa ìtàwà Àlá líláyé tínú lẹ́kọ́ọ́lì. Àlá ẹ̀tẹ́ ti kẹgbọ́. Líláyé tínú lẹ́kọ́ọ́lì. Èébú kọ́ lélé yà analysis ni o. Àlá líláyé tínú lẹ́kọ́ọ́lì. Explanation ni o, ẹkàn dímú kẹ́ náà ronú sí o. Líláyé tínú lẹ́kọ́ọ́lì. Ọlọ́ni ẹ̀tẹ́ ti gbọ́ Ọlọ́run ò ní ẹ̀sìn tó mọ́ pẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tí ò nábà wọn nínú. Wọ́n lẹ́rí iná tàkọ̀dù mi dùn ní èèyàn àúlẹ̀yà àmàna àbòdògùn ìlà ni yóò kọrí bùnà ìlàlọ́ ìzúlẹ̀fà. Yẹ́kọ̀ lọ́wọ́ àfẹ́rin. Àyàkùnmọ́lọ́. Yá tó dénú Ọlọ́run ò ní ẹ̀sìn tí ò ní pé àyíwò ó wò ó kó kú pi ẹ̀sùn tí ò sí irú rẹ̀ nínú ẹ̀lẹ́sùn Islam anybody ló lè wò ó kò sáṣírí kankan bẹ̀ kò sí kò ṣe rí ń bẹ̀ ó tún wà kọ́lù sọ débi pé kò sẹ́ni tí ò yé gbogbo tàà ń ṣe lórí nínú Islam wa gbogbo ẹ̀ pátá ẹ lè rí lórí social media ẹ máa kámẹ́rà wa 24/7 ẹ máa wò wá a níbẹ̀ kan sáà dúró sí tẹ́yìn lè rí wa àwẹ́lẹ̀ àwa obìnrin tí ṣe mùsùlùmí lè rí wọn tí kìí bá ti obìnrin tó fẹ́ jà wọn ìyàwòrán a lè rí wọn ọkùnrin tó jẹ́ bí wọn náà bí bàbá rẹ̀ ọ lè rí ẹlẹ́rọ tọ́bá rẹ̀ ń náà ẹni tí kìí ṣe mùsùlùmí àdúgbò tí wọ́n jọ mara ó lè dámọ̀ pa ah, bọ̀dá àwọn nọ́mbà yìí rí àṣẹ wọ́n Abdullahi nìyẹn ẹlẹ́ àyẹ́ká ma ó lè rí kòkìlè rójú ẹ̀ ó lè gbóhùn ẹ̀ torí tó wà lára wọn tí wọ́n wọ́n bá tọ́kọ́ sànà ọmọ ẹ̀tọ́ rẹ̀ lọ ń wá owó lọ́nà kan ra mọ́tò tó rọ́ fẹ́ kí wọ́n wá gbé àyàjò fáwọn àwọn náà dẹ̀fẹ́ ní wọ́n fẹ́ wọ́dẹ̀ rí pé mẹ̀kún ló lè rí kí níyẹn kò rọrùn wọ́n tó bá fẹ́ lọ sí tí wọ́n tó mọ́tò sílẹ̀ lálẹ́ wọ́n ni wọ́n náà lè ná bẹ̀ ìwọ̀nba ń tí àwọn ọmọ rádaràdà àtakó sí ta pẹ̀lú wọn o orí yẹn ṣáná pranpranpranpran. àbá Líláyé ìdínú lè kọ́lé. Ń tọ́lá àwọn bá ní àbò ní tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ní kí ló wà lára àwọn ọmọ olóòrùn àwọn ọmọ nífo, àwọn ọmọ tó ń fi kírìm àti pẹ̀fún gbéra. Àwọn ńlàpálàpá. Àwọn nígbẹ̀rẹ̀ Àwọn ọmọ mẹ́rin wọ́n ṣe menstruation ti jápọ̀ mọ́ra wọn. Gbogbo ọ̀hún ti dàrú. Ilé iṣẹ́ eré náà rẹ̀ tí wọ́n báyìí láà ń ṣe báyìí láà ń ṣe ìgbéyàwó ọmọ tó gbọ́n ọmọ ológbọ́n ọmọ tó dáràn Aláàlélàyé dínú lẹ́kọ̀ọ́lẹ́. Ọlá ọba ní ẹ̀sìn yẹn gangan rẹ̀ tó kílẹ̀ tó mọ́ tó pé pérépéré tí ò lábà wọn. Dínú lẹ́kọ̀ọ́lẹ́. Aláwa ní káàná sọ fún wọn. Wọ́lọ́bí iná gbogbo àwọn kan tó kù táwọn èèyàn mí tó ń mú lọ́lọ́run lẹ́yìn ọlọ́run láyé yìí. Máa nà àbúdùn ìlà ní ó parẹ́ bùú náà. إلا الله زلفا Allah ní tọba béèrè béèrè lọ́wọ́ ẹ̀sì tí wọ́n máa ń fún iná ni pé a ní àwọn òdédé máa sí àwọn nǹkan yẹn. Mọ́nà àbúdó mú ìlà. Kí ló wá fàtẹ́ fi ń sìn wọ́n? Ìlà ní ó bá rí bùúnà lánàá ìzùlìfà. Wọ́n láwọn fẹ́ fi wọ́n súnmọ́ ọlọ́run ọba ni pé èèyàn ò lè dí ọ̀dọ̀ bàbá bí kìí ṣe nípasẹ̀ ọmọ. Ìròrí <laughs> wọn náà nìyẹn èròrí ọlọ́run tún nínú àlùkùnrán nìyẹn wọ́n ní àwọn fẹ́ fi àwọn nǹkan yẹn ṣàtẹ̀gùn dọ́dọ̀ ọlọ́run ni àwọn náà mọ̀ yí pé ń sákọ́ lọ́lọ́run ṣùgbọ́n àwọn gbà pé òun ni ọmọ ma ma ọlọ́run

ó sábà wọn ta ọlọ́nọ́yá gbàbí ṣe báyìí ọlọ́npalẹ̀ wọ́n kúrò dánú ọlẹ́sẹ̀kẹsẹ̀ ó dàrú wọn ṣẹni táwọn ayé fẹ́ pa tẹ́yìn gan pàápàá nínú gbàgbọ́ yín gbàgbọ́ wípé wọ́n pa ṣẹ́ni táwọn apá wọn ọ̀tá ẹni tẹ́yìn náà gbàgbọ́ nínú gbàgbọ́ yín pé àwọn ọ̀tá pa wọ́n kọ̀ọ̀kọ̀kùnkàn bẹ́ẹ̀ ṣe sọ́wọ́ láwọ́sọ̀lámù na jẹ́dẹ̀lá ní tàbáníkàkọ́ bá yín gbà síbẹ̀ sórí afẹ́ fi náà kọ́ṣà yín ẹ wá wò ó káwájọ gbé sílẹ̀ akáyè ṣẹ́ ni àwọn ọ̀tá pa sápá ọ̀tá ká nígbàtí ò tẹ̀ tí sí sí bọ́m̀bù nígbàtí ò tí sí fóònù ṣẹ́ni ẹlú máa gbẹ̀yìn lọ́wọ́ àwọn ọ̀tá tí tí wọ́n ní means of communication lóríṣiríṣi tó ń boríṣiríṣi ọ̀nà tó lè gbà wá fi àtàkì ṣẹ́ni ẹlẹ́ máa consult ohun gan dájọ́ kí náà nágbàtẹ́ náà wọ̀n táyẹ̀ kó lè gbà yín ọlọ́run ló lè gbà yín. àyùbá dúlímà sí ìhìn lánàá sọ àlọ́. nùrí ìdújà wà bà. nùrí ìdújà wà bà omi. wà. ìbéèrè lélẹ̀ tá fẹ́ إذا مات الإله بصنع قومي أنا عباد المسيح لنا لنا سؤال أنت أنسي أنا بعيسى عباد المسيح لنا سؤال أنا بيري تابعي نريد جوابه ممن وعاد أنا فاس فم بيري لو دن تو بغباري نينو إذا مات الإله بصنع قومي إذا مات الإله بصنع قومي yahudi fama hadha lila an bere ne idha mata lila idha mata lilahu bá kú láti ọwọ́ àwọn ẹ̀dá ẹ̀dá ló pa ẹ̀sẹ̀ wọ́n máa pa máa sọ yẹn kẹ táwà lọ́lọ́run yẹn ẹ̀dẹ̀ tó èèyàn pa èèyàn ó pa ọlọ́run ẹ̀dá pa adẹ́dà ìdẹ́dà kọ́kọ́ ni ẹba dáwọn kò yíwa ó ti dàrú ẹgbà bí ìrẹ́lẹ̀ kejì bí a kẹ́kọ́ lẹ̀kẹ́lẹ̀ bèèrè lọ́dọ̀ ẹlẹ̀ máa jọ́jẹ̀ ká lẹ̀kẹ́ bèèrè lọ́dá jí ìbẹ̀rẹ̀ lẹ́kejì rí ma ìlú omi ní ooo. Ìbéèrè a abẹ́ bẹ̀rẹ̀ pé ṣé ń gbà tí wọ́n fẹ́ pa ẹ̀ ṣe wọ́n sọ pé mire pa ẹ́, ó dẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni, ó ẹ sí, ó gbónú fẹ́ra ẹ Fàbùnṣìrọ́hùn ìdáná lórí dọ́gùn. A yá pé àwọn tí wọ́n pápó oríire ń gbà náà tó wápọ̀ olófẹ̀mí ara rẹ̀ ẹ́dẹ̀ pé ẹ̀pà mi. Ìdáná lórí dọ́gùn. Ṣé wọn ló kọ̀ mi ti sútàdì fún ara rẹ̀ lónìí ẹ̀pà mi? Ìbéèrè rẹ̀ kejì nìyẹn ẹkùn alẹ́ rí. Ìsàkítọ̀ lẹ̀bi fọ́ọ̀lù

fọ̀hálì bá fi yàtì òjò ìtayé ti ń tẹ́ta. àbílásù kò gbà tí wọ́n fi páyẹn ayé dàrú gbogbo ayé gbogbo everything collapse. kí ló ṣẹlẹ̀ ṣáyé tẹ́pọ̀ sí ni àbáyé torí kodò kí ló dé afẹ́ mọ̀. wọ̀hálì bá kí yàtì òjò ìjọ bí i. torí ká nìkan ló gbọ́dọ̀ darí ayé. ṣe ń gbà tí wọ́n páyẹn ẹ̀wọ̀n pẹ́gbà tí wọ́n pa olórin wọn ní ìránijọ́ ní àpẹẹrẹsẹ̀kẹsẹ̀ ní àyàtì lónà ti gbàjọba ọmọ rẹ̀ àbíbẹ̀kọ́ ni wọ́n swain fẹ́lò mi àwọn ará àdútù ti jubilé pé àwọn ti lólórí tuntun mi ojú tí ọ̀ọ́bí àìrọ̀ <laughs> ah, ń parọ́ ṣé tí ẹ̀ náà gbà tó ṣẹlẹ̀ nígbàtà iná wọ́n pa lọ́wọ́ ìyájá kí náà náà ayé ṣe ń jẹ ayé ni àbẹ́nìkan ló wá gbàjọba tó ń bọ̀ òun ṣayé lọ àsìkò gbà tí wọ́n ẹni wọ́n fi pa ọlọ́run yẹn bá ní nẹ́tíwọ̀kì ayé ṣe jẹ́ àwọn olówá ń pè ọlọ́run ọlọ́run ni wọ́n wá ń pè tàní tí ń gbọ́ táwọn èèyàn ń sọ àdúgbò sáájú àmọ́gbà yẹn tàní tí ń gbọ́ ìpè àwọn ará ayé

lẹ́kọ̀ọ́bùnrin dánmàrọ̀ bá hàn. Ìmọ̀ ní Rosari bẹ́ o, tó yẹ pé ilẹ̀, ẹni tó dálẹ̀ wọ́n tó wá sún sínú ilẹ̀. Wà á àjà bù mí ní ọba ayérayé. Wà á àjà bù mí ní wo bá dínà nǹkan dì àwárò. Ah, ilẹ̀ tó gbarú òkú rẹ̀, àti ní Rosari bí tí wọ́n gbé sí. Nìkan bá dínà nǹkan dì àwárò. Ó kẹnu ẹsà ẹ̀nà ọmọ ó contradict ara wọn kò wà máa kò make any sense kò make any sense ẹkàn jókòó kẹrù ni máa na àbúdù ọmọ ìlàlẹ̀ ọkọ̀rẹ̀ búnà ìbéèrè yẹn pọ̀ ńlẹ̀ díẹ̀ náà lábọ́ọ̀lẹ̀ náà tó jẹ́ fún ìtọ́kùbọ̀ lẹ́tà abẹ́kọ̀lọ̀ yọ́ délé yẹn náà lè sí àbúrásì kọmọ lọ dáwọn ilé ìta àbìnrin yẹn náà ká tó wá kò tó kù wá lọ́la inṣáàlá ìbéèrè yẹn pọ̀ eléyìí tó yẹ pé ìbéèrè fún àwọn tí wọ́n ń sin ànábì wa Ìsá alayhi salatu wa salam ẹ̀ ṣàdúrà fún ni ànábì ah, ọlọ́run ni iná àwọn aṣíwájú ti wá ní wọn kan ṣe ọlọ́run ní tó bí sí sí ẹ̀ wallahi tallahi súnmọ́ bí láì làzún wà kí <laughs> àti gbọ́ aláyẹ̀wọ̀n tó gbọ́n náà ni wọ́n pọ̀ látàlẹ́ sí ẹ̀hẹ́n wọ́n tó wáfẹ́ tó gbọ́ wọ́ ẹ̀hẹ́n ìyẹn ló correct bó ṣe pín yẹn ṣùgbọ́n ìtọ́jẹ́ general wọn ìyẹn náà pè kọ́ndé tí wọ́n ìgbọ́ wọ́n látàlẹ́ sí wọ́n bí láìlázim وإذ قال الله يا عيسى بن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله The bitter truth ni pé Jesus is not God and is not the son of God. Alájẹ́ ìsọ́ òkè ṣọlọ́run kò dẹ̀kí ṣọmọ ọlọ́run, torípọ́ ọlọ́run ò bí mọ́ ẹgbọ́n tọ́lọ̀ tọ́nà àlùkọ́ wọ́n ti kọ́ lọ́gbọ̀n ya àìsà dènà mọ́ríyàm ọmọ nígbàtà sọ fún àdóbìnrin sọmọ mọ́ríyàm a ń Ara ní ìrìn àṣọ fún àrẹ́bí ìta pé ṣé wọ́n ló ń sọ fún àwọn èèyàn láyé. Ìtàkìdú ní wà ó míyà ìlà ẹ̀lì mẹ́jù nílá. Tí a kàtà ti dèrè náà kò ṣe ń jẹ́ tí wọ́n pa yẹn, ẹ̀wọ̀n pọ́lọ́run ni wọ́n pè é, ṣé ìyá rẹ̀ ké ń gbà tó pọ́lọ́run onye ẹ̀ kí abíamọ́ tán pa ọmọ ẹ̀ṣojú ọ̀tọ́dẹ̀ kan àbíyà rẹ̀ náà fò sókè pé ọpẹ́ ọmọ mi ti fẹ̀ yóò ti ka mí rẹ̀ rà ẹ̀ṣẹ̀ ẹ̀ẹ́ẹ̀ẹ́ Àájàkúlítà lè náàzì. Aláwọ̀ bá ní òun á sọ fún ànábì ẹ̀yìn sáájọ́ gbẹ́dà kí àwọn wípé. Àájàkúlítà lè náàzì. Ṣé wà lọ ń sọ fún àwọn èèyàn wípé? Ìtẹ̀kìlú ní ìwà omi àyìnlá ẹni mẹ́dùn nílá. Ṣé lọ ní káwọn èèyàn mú ẹ àti yáà rẹ lọ́lọ́run méjì lẹ́yìn wọ ọlọ́run?

Allahu akbar. Ma yakunu li. Ànábì Isa mi Ana ma mi Bi A mi sọ tí mi lẹ́tọ̀ àti sọ. Kí èmi kẹ èmi ìyá ti mi. Ìkú tó faqad alimtahu. Ànábì Isa máa sọ ń jẹ́ náà nínú èsì fi a máa ṣojú gbogbo wọn láyé. Gbogbo àti wọn sa pé mí kẹ a máa sọ fọ́nà pé nǹkún tó kúlù tó tó bá ẹgbẹ́ wọn bá sọ bẹ́ẹ̀ ni wọ́n náà bá mọ̀ tààlámù máa zìnà fún sí ìgbọ́ Aláti sáfara ara ẹ̀wà ń sọ fọ́dọ̀ wọn máa sọ lálẹ́kẹ̀ àwọn pé tààlámù máa fi náà fún sí ká ń tó fi hàn mí nípa rẹ̀ lè mímọ̀ ìyẹn ni wà láàláàmú àfi nafsik ń tó ní kí n mọ̀ ń pa àwọ́ ọlọ́run ni mo mọ̀ ṣùgbọ́n gbogbo tó ń jẹ́ àyínsá pátá nìwọ́ mọ̀ ọya àbátá ò rí táà rí iṣẹ́ ọwọ́ rẹ̀ tálẹ́ tó jẹ́ bẹ́ẹ̀ Allah ẹni tó bá ti dé báwọn kan rí kò lè jọ lọ́run wọn tí wọ́n bá ti fojú gan ní ojú tayé ìtàwọn kan ti rí ẹni náà lè jọ lọ́run ọba yẹn ọlọ́run ọba almighty allah the only god mùsùlùmí ń pariwo ní ló ní ìròyìn yẹn máa kò lè túlẹ̀ àwọn ọ ọba rí لا تدرك الأبصار هو يدرك الأبصار وهو اللطيف الخبير وأن يبطأ رسان شواري bá mi sọ ní sọ́rọ̀ tó a tí lọ ṣíkán lọ yẹ̀wò ayé ti lú yára ibi tẹ́ jókòó sí ní ṣọ́ọ̀pù iná ní yàrá yín wà lọ́fíìsì tẹ́ ń dágbọ́n wò wá náà tẹ́ fi a ìbúdà ní gbogbo ilé látàrọ nìsìn aláyé ọ̀rọ̀lọ́n tí ẹ pé kí ọkọ̀ jókòkúdẹ̀ jókòkúdẹ̀ bẹ̀rẹ̀ sí ronú kí wọ́n dẹ̀wà rúpẹ́ àwọ̀láhì ah, tí kì bá ṣe pé wọ́n bá fẹ́ ṣe agidinú ni máa ṣe ìfẹ́ nú tí kò sún tó yẹ kí tó máa dúró ṣe mi tí mo wájú kí ṣe dáàmù lọ. láàtú dẹ̀ríkù hù lé abẹ́ sọ́ọ̀rùn wà hùwà yú dẹ̀ríkù lé abẹ́ sọ́ọ̀rùn. ọba tá ò rí tàn rí ṣọwọ́ rẹ̀ yẹn ìròyìn rẹ̀ sọ́ọ̀tù al-An'am. sọ́ọ̀tù al verse one oh ẹ̀yin lóyìnbó ní tẹ́ nǹkan kran kìíní kan fásitì kìíní kan ẹgbẹ́ jáde ká sáré sọ fún wọn ṣe kran 4 ni ẹ̀ṣá kò lè jẹ́ 4 torí fatiha bakara ma'ida alimora nisa kran kílẹ̀ fún 6 verse 103 òkè sọ́rọ̀sọ́ an'am verse 103 ṣe ti gbá o kran 6 verse 103 ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ọba táwọn rí táà níṣẹ́ ọwọ́ rẹ̀ iná alùkùránì lọ̀rọ̀ ẹwà ọlọ́nu ń jẹ́ bẹ́ẹ̀ kọ́ṣẹ́ anábì Ìsá àwọn èèyàn rí láyé wà láwọn rí gan díẹ̀ lókù èmi náà bá dà náà àwọn dáadáadáadáadáadáadáa tí wọn kan náà ju àwọn náà lọ lẹ́tọ̀ ayé ṣe rí nìyà ọmọ ọmọ àwọn kan ní wọ́n bá náà Muhammad náà ṣíjọ ọmọ ọmọ àwọn kan àtàwọn àti anábì Muhammad àtàwà gbogbo awa ọmọ ọmọ anábì wa Adam ọ̀rọ̀ bùṣe alayhi ni gbogbo wa

alayhi salatu wa salam. ma qultu lahum illa. ìyá àti iná àti sọ́sọ̀lọ́ wáṣà àti tínà wọ́n ti gbin bí wa tán ọ̀rọ̀ bí jẹ́mọ́ kún mo sọ̀tán díẹ̀ bọ́ ṣe bí èmi náà lánàá ẹ̀hẹ́n bọ́ ṣe gbin bí wa tójú rí tó táwọn ayáwá tójú wọ́n rí tó yẹn bẹ́ẹ̀ náà lójú ìyá náà bìnrin sá náà rí díẹ̀ nígbà táwọn náà fẹ́ bí wọn ìyá tó bí jesus wọ́n gbin bí ìyá dáadáa abiyamọ rí yá ànábì wáyé sá kó makeup kó ń lẹ́rún ojú kò ń fìsì kánná kò ń ṣèrànù kò ń gbíṣẹ́ kò ń gbólóṣù kò dẹ̀ ń jó ìyá dáadáa ni inú mọ́bí tí wọ́n ti kàgbá kò tó wá ń pèrè ẹmọ́rú àwọn èèyàn rí yìí ẹ́n ẹ̀ǹtẹ́ pé hasanat farijaha ìwọ̀n mọ́yọkùnrin tó ti gbórí tiẹ̀ ọlọ́run ní ó ṣọ abẹ́ rẹ̀ kò ṣe ránù torí ẹ̀ mo ṣe fáyín sáyọ látara rẹ̀ tọkùnrin kankan fi súnmọ́ ta ló fi ti ẹjọ́ ó kàn sáásá bẹ́ẹ̀ kankan ní onírọ̀ nìyẹn kó lè ráyè ṣe ránù ló fi sá síbi tó gbà yẹn wáṣẹ́ islam kò bá nọ́mà ṣé kàbílọ́wá sì ti sùn Hayakumullah. Àbá àbẹ́ ti sọ̀kalẹ̀ ní. Máa kò lè túlà ohun ìlà máa mọ̀rúta ní ibi yìí àní àìbúdó lọ lárọ̀ bí wà rọ̀bà kó. Ànábì Ìsá ni wọ́n tí mo sọ fáwọn ẹ̀dá yẹ ọlọ́run ọba ní o. Ìlà máa mọ̀rúta ní. Àǹtọ́ ní kí n sọ fún wa ni mo sọ fún wa o. Jesus ló ń sọ̀rọ̀ yìí o. Máa kò lè túlà ohun. Ó ní kí ni tó ń sọ fún àwọn èèyàn láyé. Àní àìbúdó lọ lárọ̀ bí wà rọ̀bà kó. Wọ́n ní ẹ máa sin ọba tó ní mí tó dá mi tó ń pèsè fún mi tó dẹ̀ dá èyí náà ẹgbọ́ anábìyẹsá ṣàlàyé ẹ̀lọ́tọ̀tọ̀ rọ́bí wà rọ́bàkọ́ ọba mi tó rè mi tó dá mi tó ń pèsè fún mi tó dẹ̀ rí ẹ̀yin náà tó dá yín tó ń pèsè fún yín ó ní mọ́ní kí wọ́n sìn nígbà wà láyé ní tí mo sọ fún ọ nìyẹn. tó bá rò pé òun ló fẹ́ lọ́mọ lẹ́sẹ̀ lálùkẹ́yàmọ̀ wọ́láyà dìná yẹn ẹlùmí sọ pé ibi tí mo ti wá bá dé yìí ó tí kú náà gbọ́dọ̀ ṣe bá dé ṣòtí 80 ní ṣòtí 90 ní ṣòtí 100 ní ṣe bí dáká ẹ́ ṣe ń fọ́nṣàn ma kọ́ ẹ lálọ́ aláwọ̀láì ma fọ́lọ́n tí a tàbí láti lè kọ́ a kọ́ inírun gbẹ̀rẹ̀ ma ṣàlàyé anábì ságan kírun Jesus alẹ́sọ́lá tó sára ó kírun ó ní ìrùkẹ̀ ah, ẹ̀tù dẹ̀ àfá ẹ̀tù ti dé rọ̀lẹ́ yìí ah, wọ́n ma máa ń dúdú wọn ma máa ń kọni ma ní dárúkà ẹgbẹ́ akọni tí wọ́n kọni fún ànábì ìsá àwọn ni wọ́n bá gbá sákàrà àwọn ni wọ́n dómele ta ló lù yàgbé ta ló lù ṣẹ̀kẹ̀rẹ̀ wà ò lè rí káàmù ní jàre ibi náà ma dúró lè ní à ń tẹ̀síwájú lọ́la kọ́lọ̀ gúngun alẹ́mi lórí dáadáa fọ́dẹ̀ làwá kúrò ní gbogbo èrè kí ó rà ti sọ́kù sọ fọ́dẹ̀ fi wá gbogbo tí ń jẹ́ ìṣòro ti kọ̀rọ̀ àti ti gbangba اللهم اكفناهم بما شئت يكوكو بيان كان انتو بوي ọlọ́run jọ máa jẹ́ kọwọ́ wárọ́ subhanakallahu wa hamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi